mo tún kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí omi mọ̀pẹ́ ṣì ń gbádùn wa torí kò síbi kankan tẹ́ ẹjọ́ tá à ń lọ ní báyìí ti bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí àwọn olórin ẹ̀mí mi wọ́n dẹ̀ ti wà ní inú ilé àwọn ni màmá mi nínú olúwa evangelist Títílayọ̀ Yuba ẹ kọ́kọ́ bá mi gbé ohun orin yẹn sókè láti yàn bá ọ̀gá ògo ẹ jẹ́ ká fínú dídùn yìn olóore torí pé àánú rẹ̀ yóò wá títí lódodo lódodo dájú dájú. Hmm. sísá mi yàrá wa kí àwọn ará ilé kan bá mi kí wọn kú lé. ok ẹ kú lé o gbogbo ẹ̀yin ará ilé mo kí yín ní orúkọ Jésù ire ayọ̀ tẹ́ ẹ fi ń wò wá lónìí lórúkọ Jésù ojú ayọ̀ yín ò ní fọ́ ayọ̀dẹ̀lẹ̀ máa máa rí lójoojúmọ́ lórúkọ Jésù sista mi á tó gbà wọ́n tẹ́tí bẹ̀rẹ̀ ṣé orin ẹ̀mí ní kíkọ. ẹ ẹ mọ̀ láti kékeré tó bá ń kó wa lọ sí church ọmọ ní children choir wa teens choir wa so láti bẹ̀rẹ̀ láti kékeré. látìgbà iná rẹ̀ ti ń kọ́ àtìgbà iná dẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sí ní gbòòrò láti inú ọkàn yín. ẹ bẹ́ẹ̀ ni bó ó wá ó tún wá gbòòrò púpọ̀ sí i láti bíi twenty years ago hmm. bí ogún ọdún sẹ́yìn. alùpàtẹ́ tí wọ́n ń kọ́ ṣé hmm, gbogbo ẹ̀kọ́ ṣáà ń dùn lọ ń dùn lọ ń dùn lọ bẹ́ẹ̀ ni. Ah, irọ́ nìyẹn o tá a bá sọ pé gbogbo ẹ̀ ń dùn hmm. tá a bá ní gbogbo ẹ̀ ń dùn irọ́ ni ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run hmm. mú wa la gbogbo sáà tó máa ní bá díẹ̀ yẹn ọlọ́run mú wa làájá pẹ̀lú ògo ọlọ́run. ìyẹn ni wípé a lè sọ pé olúwa jẹ́ olódodo. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. a tún àwọn orin mélòó ti gbé jáde. orin tí mo kọ́kọ́ ṣe mo ṣe pẹ̀lú àwọn pásítọ̀ mi àtàwọn brọ́dà mi kan ni orin yìí tí gbogbo wa mọ̀ ọlọ́run tó dá wọn òkè ìgbà mi ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ìyẹn ló kọ́kọ́ jẹ́ first album tí mo kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn pastor mi àtàwọn brothers mi kan. Mm then ẹlẹ́ẹ̀kejì fúnra mi mú kàn drop àwọn singles díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. single ẹ fún wa ní single ẹyẹ kan tó jẹ́ ti Yorùbá tó bá lift spirit wa. ok single tí mo ṣe ìyẹn fídíò ẹ wà also a máa máa wò yẹn after it. ìyàn lálà fún ọ ológo dídán ìyàn lálà fún ọ ẹlẹ́rù nìyí ọba tó ń tún ní gbé níga olùṣọ́ àgùntàn tó dájú àyìnyìn tán ẹlẹ́rù nìyìn àfọlá fún wọn fídíò yẹn wà àǹtí ìdẹ lòun tó fà ẹ jẹ ìpùrẹ yẹ kó jẹ kó lè lórí <laughs> torí ìwà tí wọn kọ́kọ́ dé mo ní sísá ṣe gbọ́ yorùbá báyìí torí wọn kọ ṣàjókòó bí olóyìnbó ẹ à ṣùgbọ́n ẹwọn pé tẹ bá ti tẹ bá kàn wọn nú ẹ̀mí yanlẹ á dára fún yín sísá mi. Hmm. ṣé ilé ìjọsìn nìkan lẹ ti máa ń kọrin ẹ̀mí ni àbí gbogbo ibi tá a bá pè yín sí. ẹ gbogbo ibi tá a bá pè mí sí ni tẹ̀mí mímọ́ bá ti ní ká lọ gbogbo ibi gbogbo. bẹ́ẹ̀ ni tí ẹ̀mí mímọ́ bá wá sọ pé ká hmm. lọ a máa lọ. ṣùgbọ́n tó bá gbà yín láì tó bá débẹ̀ tó bá dé ẹ má kọ́ ti Jésù nǹkan. Ah, à ìyẹn ò lè ṣeé ṣe. Ah, ìyẹn ni gbogbo tó bá ti pè yín tó ti mọ̀ pé ẹ máa kọ́ ti ọlọ́run eh, bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni so definitely ibi tó máa pè mí sí gan ti mọ̀ pé it has to do with ó ní láti fi ṣe pẹ̀lú mm. nǹkan tó jẹ́ mm. ti mm. ọlọ́run. ó dà tá a bá pè yín sí ṣọ́ọ̀ṣì wa ní ìsìn pé kẹ́ wá pé a fẹ́ ṣe ìsọjí àbí kórè ṣé ẹ máa ṣáàjì wa lówó pẹ̀ ń bọ́ akọrin ni àbí bá gbọ́ pẹ́ wa ìyẹn ọ̀nà rírì ọ̀hún. ẹ eh, lóòótọ́ àti lódodo mi ò kì í charge ṣùgbọ́n a máa ń jẹ́ kó yé gbogbo àwọn tó bá pè wá ẹ mọ̀ pé àwọn èèyàn lá lọ́lọ́run fi tiwa tó ń bá wa ṣiṣẹ́ yìí wọ́n dẹ̀ máa gbowó àwa la gbaṣẹ́ ìránṣẹ́. bẹ́ẹ̀ni ẹ̀yin lọ́lọ́run pè ẹhẹn wọ́n máa jẹ́ kó máa yé wa ń pè à. àtọlọ́run ah. pè yín tán lẹ pé àwọn. la ayé mi àdá. èèyàn kan ti sọ bẹ́ẹ̀ fún mi rí mi <laughs> ó nígbà yẹn àwọn bá ń bẹ̀ sílẹ̀ ẹjẹ́ lọ gbowó gidi wá ẹ̀yin lọ́lọ́run pè o àtọlọ́run pè yín tán lẹ pè wá o. a máa jẹ́ kó yẹn pé à ń èmi títí láyọ̀ mi ò ń ṣáàdùn ṣùgbọ́n inú mi máa dùn tẹ́ ẹ bá lè ṣe wá dáadáa torí onílù lásán oníye tó máa gbà ẹni tẹ dùrù oníye tó máa gbà tó bá dẹ̀ kéré jù á jẹ́ kó yé mi pé ọ̀gá tó bá dọ̀la àní tẹ̀lé yín lọ́wọ́ ṣùgbọ́n a sì ní díẹ̀ díẹ̀ lára wọn tó mm. máa ní ẹ kò sí wàhálà anywhere ibi tẹ bá ń lọ àjọ mm. ń lọ wọ́n fún wa o mm. wọ́n fún wa o àní irú ẹni téèyàn bá jẹ́ gangan ni ó máa determine àwọn tí Ọlọ́run máa yàn sí sátani ẹ̀ láti máa mm. máa ṣiṣẹ́. ó yé mi ó yé mi ó dà irú orin tó ti ṣe jáde ẹ fún wa nìkan nínú ẹ tó ṣe jó sí díẹ̀ tí bí àwa ìgbọn àti ẹlẹbà yín gbé rin. ok ẹ máa gbé àwa yìn ọ́ ẹ máa ṣe sọ bẹ́ẹ̀ àwa yìn ọ́ ẹ máa ṣe lẹ́ẹ̀kan sí i àwa yìn ọ́ ẹ máa ṣe ẹgbẹrin àwa yìn ọ́ ẹ máa ṣe torí pé Ọlọ́run rà padà lolúwa ọlọ́run wa ọlọ́run ìràpadà àwa yìnyàn ẹ mà ṣe jésù kristi ẹ mà ṣe o jésù kristi ẹ mà ṣe o ẹ ti ń jọ lọ́nà nìyẹn jésù kristi ẹ mà ṣe o ẹ jẹ́ ká dalẹ̀ bẹ́ẹ̀. tó bá pa wá kó pa kọ́sàn. <laughs> tí omi ilé gbogbo ẹ bá wọlé ó máa wọra dáadáa ẹ ṣe mọ̀ pé a fún yín sísá mi ọwọ́ Ọlọ́run a máa gbọ́wọ́ yín sókè ní orúkọ Jésù kódà ẹ bá mi ká tó lọ torí mi máa ṣe tẹ́sì fáwọn tí máa gbé wá ẹ bá mi kọrin yìí kan nínú orin yìí Orísun tẹlifíṣàn gbúdọ̀ wọnú ẹ Kẹ́hìndé Afẹ́ gbúdọ̀ wọ Ògo Ìgbàlà gbúdọ̀ wọnú ẹ ó yá níṣẹ́jú kan orísun ìyè ni jésù mi ó yá wo jésù kò orísun ìgbàlà lọ́lọ́run wa ó yá wo jésù kò rí iye ìyẹn ti dúró bẹ́ẹ̀ a ti ṣe tíráàkì kan nìyẹn àti à ah, lẹ́sẹ̀kẹsẹ̀. nígbà tá a bá máa fi àjẹsà tó bá yẹ pé bí oníbọ̀dà mi kan tó tún mọ́ ó máa ń kọrin gan ṣògo ló ń jẹ tó bá jẹ́ pé ó wà ní inú eh, a ti fi àwọn ah, àjẹsà sí àti ṣáàbọ̀mù nìyẹn àti sọ́dọ̀ọ́rẹ́ <laughs> engagement àti gbowó lọ rẹpẹtẹ ẹ̀lẹ́ a dára fún yín àdúrà yín àgbà kẹ́ tún máa lọ fún mi ní tíráàkì orin kan tó tún wù yín kẹ́ ẹ̀kọ́ fún àwọn aráalé. ọlọ́run máa jẹ́ mú ó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìrà padà bẹ́ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀bẹ́ wọ́n gbé wá nísinsìnyí ni o. àwọn àwọn màlẹ́kà ló mm, gbé wá sẹ́rí àwọn áńgẹ́lì tó wà lórí ètò Ògo Ìgbàlà wọ́n ṣe fọwọ́ rọ́ọ̀sì sẹ́yìn tẹ́ ẹ bá wọ stúdíò ní ìsìn ẹ má tiẹ̀ ṣe rìhásà wọ́n á sọ wọ́n á sọ orin wọ́n á sọ orin kalẹ̀ adara fún yín tẹ́ bá wọra yín níbi ogún oh, ọdún sígbà tá a wà ibo lẹ́rọ kó yẹ kẹ́ ẹ ti dé. ẹ torí ibi tí mo rò pé ó yẹ kí n ti dé. tẹ tẹ tẹ mọ̀ pé Ọlọ́run á gbé yín dénú iṣẹ́ orin yìí ah ẹ jẹ́ kí n quote scripture yìí ní English the Bible says eyes have not seen mhm, ears have not heard it has not come to the imagination of man what God has in store for me èmi fúnra lára mi. ẹ̀yin kò tiẹ̀ mọ̀ bọ̀ mú mọ́ ké bí ògo ló mú mi lọ bọ̀ bí ògo yẹn wá ṣe ga tó èmi gan mi ò rí òkun yẹn. Mm, mm, mm. a dára fún yín ẹ dúró lọ ṣé báà lè ṣe máa ń ṣe special training fún òun yín torí òun yìí make sense. Ah, kò sí training kankan ju pé tó bá di time tó yẹ ká sinmi ká sùn á mm. sùn torí tó o bá sùn òun á sùn tipátipá àwọn kan mo lọ́rẹ̀ẹ́ kan sọ pé tóun òun bá ti ayé bóun wá kóòkì tó tutù dáadáa ẹni tí gbogbo àwọn èèyàn mọ̀ gidi ni ti bá darúgbó. á dẹ̀ ṣiṣẹ́. ó ní àtóhùn òun bá ti yàgàn. ẹ ṣáà wá lọ́rìn ìdòdò tó tutù. ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ try ẹ̀. Mm. ó dẹ̀ yín ẹni pé nǹkan tó ṣiṣẹ́ fún táyé lè má ṣe fún tẹ́lẹ̀ ó dẹ̀ yín ọjọ́ kẹta kó tó là kó tó là ṣùgbọ́n tó bá ti rẹ̀ mí tí n bá ti sùn tẹ́ bá ti sùn tẹ́ ti sinmi. at least four hours mm, tí má mm. máa jí òun mi inú àjíǹde la wà yìí ẹ̀kọ́ tẹ́ bá mi kọrin kan tó láàjíǹde nínú pé Jésù jíǹde. Jésù yé mo yé. Jésù yé mo yé. Yé Jésù yé àwa yé o. Jésù yé ayé. Ó ní ikú oró rẹ̀ dà. Jésù yé ayé. Ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Jésù yé ayé. Gbogbo àwọn tó kan Jésù mọ́gi. Jésù yé ayé. Ojú tì ní olùgbàlà ti jí dìde o. Jésù yé ayé jésù yé òmòye o jésù yé ẹ pè mọ́ra jésù yé àwa yé jésù yé ààyè àṣe ah, ilé wa tó lọ sísá yìí ẹ má wọrí nígbà tí bàbá ṣe special episode tá a máa kó gbogbo percussion àbí rí percussion dẹ̀ ẹ máa wá sórí ètò orí social media wo la ti lè rí yín bí lórí Facebook àbí eh, Instagram. Instagram mo wà lórí Instagram mo wà lórí Facebook Títílayọ̀ Yuba náà Títílayọ̀ Yuba euba e orí Instagram orí Facebook a dára fún yín gbogbo ẹni tó bá ti fẹ́ kàn sí wọn yẹn ṣe bá ṣe àti ẹ̀tì mo ti dín mánéjì àwọn láti sìn lọ tó sì sẹ́yìn lóhùn tá a bá kówó lé wọn lórí àbá àtètè méèkì a dára fún yín lórúkọ Jésù òkè òkè láti máa gbóhùn ohun yẹn wà níbàjẹ́ o Jésù Olúwa wa so Ebeneseri ní ìní olúwa ràn wá lọ́wọ́ dé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kì í ṣe ọlọ́run òkú tó bá bẹ̀rẹ̀ ètò ilá ìta sọ pé ilé wa tó lẹ́mìí a máa sọ pé kí lẹ́ ń ṣe ilé ìjọsìn yín ẹ̀ ń ṣàjọ̀dún kántẹ́tà ìkórè ẹ pè wá ṣe rí i lórí Orísun tá a bá ti bá yín ranjú mọ́ nǹkan gbogbo ayé ti rí àbẹ́yìn wa fẹ́ fọmọ fọkọ alága ìjókòó alága dúró lọ́rùn ti kìrìsìtẹ́nì nìkan ẹ ṣáà ti pè yáyá àdìkẹ́ ìdí afẹ́ ọmọge afẹ́ gbogbo tẹ bá pè mí sí èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three gbogbo àdúrà sínú ayé yín bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́nu pé búburú kan kì yóò ṣubú lù yín o àrùnkárùn kì yóò sún mọ́ ilé yín ogún yín ò ní gbẹ orísun ayọ̀wọ̀ ò ní wọmi lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín jésù olúwa wa àmín jésù yé o.